àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí tí pátì kan bá ti wà tó bá ti ń díje pẹ̀lú pátì tó wà lórí àléfà àwọn pátì tó wà lórí àléfà wọ́n á wá wọnú ẹ̀ wọ́n á dàrú because wọ́n mọ̀ pé tí pátì kan bá wà <laughs> tí ò ń ṣe pọ́n wọn lọ wọ́n lè wọnú ẹ̀ àfàìmọ̀ pátì yẹn ó lè lè wọn kúrò níjọba ṣòro wọn tó wà gbogbo tó wà níjọba owó aráàlú ni o àti tí Tinubu ná àti tí sanwó ná àti tí gbogbo wọn ná owó aráàlú ni èyí tí wọ́n fi ń jayé ayé àjẹyíra owó aráàlú APC oníbò wọn ṣèbó one million rí àfìgbà tí ọ̀gbẹ́ni Fáṣọlá former governor wa tó fẹ́ lọ fún eh, ipò ẹlẹ́kejì second term ìgbà yẹn nìkan ní APC ní one point five million votes láti nineteen ninety nine táwọn Tinubu ti ń ṣe lè ní wọn tí ì lé one point one million vote rè APC ah, á lulẹ̀ o tí pátì tó bá ń bá wọn tó bá gbàbọ̀dé APC á lulẹ̀ APC dẹ̀ mọ̀ ìyẹn náà ṣe ń tojúbọ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ tó máa mọ̀ pé ó lè gbà lọ́wọ́ wọn máa tojúbọ wọn máa fẹ́ lọ fowó dàrú orúkọ mi ni ọ̀gbẹ́ni Ọláwálé Olúwo èmi ni aṣojú Ministry of Energy àwọn ẹ̀ka ìjọba tó ń rí tó ètò iná ètò street light ètò epo rọ̀bì àti epo ètò petrol lẹ́kọ̀ọ́ nígbà 2015 to 2019. nineteen ni a ṣẹ̀ṣẹ̀ ń díje fún gómìnà olóṣèlú um, lábẹ́ àsíá Both Party of Nigeria both party yẹn ẹgbẹ́ tí àwọn ará èkó tí mọ̀ dáadáa ni àmọ́ tó bá máa fi tó ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì nísìnyí gbogbo ẹ̀ máa change ni gbogbo èèyàn ló máa mọ both party. mo ti wà níjọba rí ìjọba tí mo dẹ̀ ṣe lábẹ́ gọ́vnà Ambode ni gọ̀mìnà bọ̀dé dẹ̀ ṣe dáadáa so mo ti kọ́ṣẹ́ lọ́dà ẹ̀ mo ti kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ mo bá ṣiṣẹ́ wọléwọ̀de ni wà so nígbà tá a lè ti ṣe yẹn a dẹ̀ fìjọba lẹ̀ àwọn ìjọba tó wà ń bẹ̀ ń sìn wọ́n wọ́n lọ but a rí i pé wọn ò ṣe kí àwọn aráàlú kí wọ́n kí wọ́n fẹ́ràn nǹkan tó ń ṣe wọ́n sọ pé ìjọba yóò ṣe tó ó yẹ kó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ìjọba Ambode ṣe dáadáa ìjọba Sanwó-Olú ìjọba Fáṣọlá ṣe dáadáa pé kí ló dé tí ìjọba Sanwó-Olú wàá ṣe lè ṣe dáadáa tó àwọn méjì tó pè yẹn yẹn là á fi sọ pé báwọn èèyàn ṣe ń sọ pé ìṣe ló wọ̀n wọn kó dàbẹ̀ ni pé Ambode ló ṣì wà ń bẹ̀ èmi dẹ̀ ti jáde báyìí Ambode yẹn ló kọ́ ẹ̀mí iṣẹ́ o ibi tó ṣe dé ìgbẹ́ abẹ́rẹ́ láti bẹ̀ àtún máa ṣe lọ èyí táwọn tibí náà ṣe àtún make sure pé àtún improve on it mi ní kò ṣe dáadáa o ìyẹn ń ṣe nǹkan tó kàn mí o ọ̀dọ̀ ó kàn mí pẹ̀lú aráàlú bọ̀bí mi ṣe ń díje ń sìn kò ń ṣe pé kí n máa ba tẹnìkan jẹ́ nítorí kémi lè rọ́nà gbà rárá o nǹkan tèmi ṣe ń sìn ni pé ẹ àwọn aráàlú ló ń sọ pé kò ṣe dáadáa kò ń ṣèmi so ìgbà táwọn aráàlú dẹ̀ ti sọ èmi ti gbà lọ́wọ́ wọn pé tọ́gbẹ́ ni yorùbá ṣe dáadáa ẹ̀yin aráàlú nìkan lè lè ní àǹfààní láti yọ so tẹ bá máa yọ ẹ fi mi sí ìjọba ń bọ̀dé tẹ fẹ́ padà yẹn agbára ọlọ́run a máa ṣe ju ìta ń bọ̀dé ṣe lọ torí òun ló kọ́ wa ń ṣe àtẹ̀tí mọ́ṣẹ́ yẹn ṣe nígbà tèmi kúrò níjọba kò ń ṣe pé mo bá wọn ṣe ìjọba délẹ̀ títí di may december ni mo kúrò níjọba kíjọba tó tán ó kù oṣù mẹ́fà kíjọba tán ni mo kúrò níjọba nǹkan tí mo dẹ̀ ṣe kúrò níjọba ni pé ìgbà tó ń sọ pé ọ̀gá mi à ń bọ̀ dé òní lọ fún ìdá ilé kejì tàdé bá wọn sọ tí wọn ò ìṣe náà wà ń sọra wọn di ọlọ́run ó Okay ẹni tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn èmi máa yẹra fún un torí tọ́lọ́hùn bá máa dájọ́ ẹni yẹn kó má lọ kó mi mọ́ rúgà yẹn ìyẹn lè fi kúrò ìjọba mi ìjọ owó ìjọba o mi ìbẹ̀ bá wọn jà o àmọ́ ó wù mí kí n ní pátí ara mi ti máa dálẹ̀ so because àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí tí pátì kan bá ti wà tó bá ti ń díje pẹ̀lú pátì tó wà lórí àlééfà àwọn páyì tó wà lórí àlefa wọn á wá wọnú ẹ̀ wọn á dàrú because wọn mọ̀ pé tí pátì kan bá wà <laughs> tí o ṣe pọ́n wọn lọ wọn lè wọnú ẹ̀ àfàìmọ̀ pátì yẹn ó lè lè wọn kúrò níjọba so wọn fẹjú sílẹ̀ gan so good party yìí àti rí pé party tó mọ́ ni ó mọ́ tónítóní twenty nineteen ni wọ́n dálẹ̀ ìgbà tán dẹ̀ máa dálẹ̀ INEC ìyẹn sọ pé òun ò ní dá good party lẹ̀ òun ò ní kò ní fún wọn ní ìwé tó máa fi ṣiṣẹ́ so wọ́n wá lọ sí court ọdún méjì ni wọ́n lò ní court court ló wá ní kí INEC kó lọ fún wọn níwèé license so yẹn la fi wò pé good party tó jẹ́ pé ó jà tí tó fi gbòmìnira ara ẹ̀ ní Èkó náà ti wà ní àkámọ́ àbí kí náà ń pè slavery tí búùtù bá ti bá lè jà láyà rẹ̀ fún ọdún méjì tó fi gbòmìnira tó fi lè di pátì tó ní ẹnu lẹ́nu then pátì yẹn gangan ló yẹ ká lò láti fi gbòmìnira fún fáwọn ará Èkó wa yìí lọ́wọ́ àwọn tó ti tó ti rìn wá mọ́lẹ̀ tó ń sọ pé àfi tá bá ń ṣọmọ dán wọn lọ kọ́ ọ máa ṣọ̀gá wa ìyẹn làwa fẹ́ wá la fẹ́ wá yí padà nítorí àwọn aráàlú lọ̀gá kò ń ṣọ̀wọ́n òṣèlú àwọn òṣèlú lọmọ ọ̀dọ̀ aráàlú lọ̀gá nítorí aráàlú ló ní state aráàlú ló ní agbára tó ń lò aráàlú ló lówó tó bá lọ̀gá ṣe máa di ọmọ ọ̀dọ̀ tọmọ ọ̀dọ̀ máa máa ṣọ̀gá lórí kínní tó àwa ọmọ ọ̀dọ̀ aráàlú la fẹ́ wá ṣe ká lè ṣe dáadáa sí wọn gbogbo ìnira yẹn ó ti dé góńgó ọlọ́mọ kí ìlú ìdàrú bá ṣe ń bá lọ gbogbo nǹkan ti wọ́n gbogbo dọ́là American dollar tá à ń ṣe ní three hundred ó ti di eight hundred seven hundred so bí gbogbo nǹkan ṣe wọ́n yìí ká ní pé bí nǹkan ṣe wọ́n àwọn èèyàn ṣì ń ríṣẹ́ wọ́n ń lọ síbi iṣẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń wọ́n ń gbawó wọ́n lè jẹun wọ́n lè tọ́jú ara wọn àmọ́ bí gbogbo ẹ ṣe wọ́n àwọn èèyàn tí ò níṣẹ́ ṣe náà ń pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ọ̀dọ́ tó ní agbára tán lè ṣiṣẹ́ wọn rí bí lọ tó bá ti jí láàárọ̀ wọn á jókòó wọn lè pé mẹ́wàá wọn lè pé mẹ́jọ wọn jẹ máa ṣe ìṣúlẹ̀ nìyẹn because wọn ò lè dúró sílé á dì sọ lẹ́nu ìyẹn ni boot party ṣe wá pé ah, ah. àwọn ará bí yìí wọn ṣe bí pọ́n rí gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí tán bá dẹ̀ rí wọn ṣe bí pé ó kàn wọ́n tó bá dẹ̀ kàn wọ́n wọn ṣe bí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe akitiyan láti ṣe nǹkan kan pa ẹ̀ ìyẹn ò bójú mu so boot party àwọn tí ò níṣẹ́ díẹ̀ nínú wọn ta lè bá wáṣẹ́ à wọn wáṣẹ́ a make pé ọrọ̀ ajé Èkó ó gbé lọ sókè padà so that àwọn companies oríṣiríṣi náà wọ́n á lè gba àwọn èèyàn síṣẹ́ àmọ́ ìtójú òun ni pé àwọn iṣẹ́ aládàáni àwọn yẹn níṣẹ́ tó dùn láti ṣe jù àwọn èèyàn tó mọ̀ yẹn ò pọ̀ àmọ́ àwọn Yorùbá sọ pé iṣẹ́ rèé ọmọ aláṣẹ jẹ òwò aláṣẹ là òwò yẹn la fi ń là so àwa tá a jẹ́ good party kí ló ń pè one million náà a fẹ́ a fẹ́ kó jẹ́ pé àwọn èèyàn mílíọ̀nù kan sí méjì a lè fún wọn lówó tí wọ́n á fi ṣiṣẹ́ àdáni ara wọn gbogbo wọn ṣe máa ṣètò yẹn gbogbo nǹkan tó máa nídàá ti ṣe láti qualify tá a gbé manifesto wa sí afẹ́fẹ́ manifesto wa ni ìwé gbogbo nǹkan tá a fẹ́ ṣe tá a bá ti gbé sórí afẹ́fẹ́ bíi oṣù kan bíi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ àwọn èèyàn máa rí gbogbo nǹkan tó yẹ kó ṣe láti qualify because tá ti wọ̀jọba ká tó rí oṣù méjì àti bẹ̀rẹ̀ sí ní fáwọn èèyàn lówó yẹn ẹ wò tá a bá fáwọn èèyàn lówó àfàìmọ̀ kí nǹkan má bàjẹ́ ju báyìí lọ tó bá dẹ̀ bàjẹ́ ìjọba tá à ń ṣe yìí tó jẹ́ ìjọba Ehm, democracy ó lè forí ṣọpọ́n o Sòbútù ní pẹ̀lú ara àwọn tó máa dá wàhálà lẹ̀ fún democracy o nǹkan tó lè jẹ́ kí democracy kó forí ṣọpọ́n ni pé táwọn èèyàn ò bá ní hope wọ́n bá jí láàárọ̀ tán mọ wọ́n ṣe máa rí oúnjẹ jẹ tán ní owó lọ́wọ́ láti lọ síbi tán fẹ́ lọ tán lè sanwó ọmọ school tán lè san rent ìyẹn bad so nǹkan tá a ṣe lọ sí boot party yẹn a fẹ́ lọ sí party tó jẹ́ pé àwọn ará bí wọ́n ti kó sínú ẹ̀ láti dojú ẹ̀ pẹ̀lẹ́ but boot party yẹn àwa la wà nù ẹ̀ ní ipa àwa ọ̀dẹ̀ ní gbawó àní gbòbí àní gbalé àní gba dúkìá àdẹ̀ ní gba ipò wọ́n sọ pé boot party o gbogbo wàhálà aráàlú tó gbogbo ìjà aráàlú tó ń jà yìí má dẹ̀ já mọ́ a máa fún ẹ lówó owó rà bàtà bó bàtà ń ṣe yẹn o owó tó bá ti wà nù ìjọba owó àwọn aráàlú nìyẹn o ìṣe lówó tó bá wà nù ìjọba kó dàbí ìgbà tá a bá fowó sí báǹkì kò yẹ ká débẹ̀ lọ́la kan ló ti dín ètí bó bàtà máa ṣe yẹn so a máa rọ wọn yẹn wa wípé ìnira yẹn ó le àmọ́ tí good party bá wọlé ó máa máa dẹ̀ lóṣooṣù lóṣooṣù títí ìnira yẹn máa fi dé point tó yẹ pé àwọn èèyàn máa lè wá òkè ibi táwa ń lọ nìyẹn o ìyẹn la fi lọ ṣe boot party àárọ̀ party mi lẹ̀ ọ̀ bá a ṣe o. ẹ̀dí ẹ̀sán kọ́kọ́ fún yín ṣe rí pé à ń fowó ṣòṣèlú ọ̀nà márùn-ún ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ wípé a ní ẹgbẹ́ à ń fún wọn lówó ní ward à ń fún wọn lówó ní local government kẹgbẹ́ lè ṣe dáadáa ìyẹn ọ̀nà kan ọ̀nà kejì torí tí election bá fẹ́ dé ìdíje wọ́n á wá sọ pé a nídìí owó láti gba agent sí gbogbo Eh, ibi tí wọ́n ti ń díje ìyẹn kejì ìkẹta wọ́n máa sọ pé a ní ìdòwò fún election láti ra ìbò owó tí wọ́n fi ń ràbò nínú márùn-ún yẹn owó tí wọ́n fi ń ràbò ló pọ̀ jù àti ràbò kẹ̀rí ó lòdì sófin ìwà ọ̀daràn àtẹ̀ntún tàbò àtẹ̀ntún rà lọ́wọ́ ẹ̀ ìwà ọ̀daràn ni wọ́n dẹ̀ lè gbé wọn kí wọ́n lọ gbé wọn sílé ẹjọ́ kan tì wọ́n mọ́lé àwa ò ní ràbò so tàbá ní ká pín owó tán fi ń ṣòṣèlú sí ìdá márùn èyí tán fi ń ràbò ìdá mẹ́ta nu márùn ni so táwa bá ti ràbò tá a dẹ̀mọ̀ pọ́n aráàlú tó fẹ́ ìjọba tó dáa wọn ò ní tàbò àwa ò nídìí ìdá mẹ́ta tó kù ìdá méjì ìdá méjì yẹn ni pé tí ìdíje bá tún wá dé wọ́n á wá tún sọ pé a láti ṣètò owó kan sílẹ̀ o fún àwọn INEC tán bá kó wá o ní gbogbo ibikíbi tán ti ń dìbò ìyẹn owó tabua ìyẹn náà lọ fi sọ pé a ní ìdòwó láti ṣe election kí náà pè yẹn rìbá nìyẹn ẹ̀ńtọ́ ni kó wá ṣe election ìyẹn la máa tún máa fún lówó kó lè bá wa kọ rìsọ́ọ̀tì tí ó máa fẹ́bọ̀ wa nìyẹn ò dáa then àwọn òṣèlú tún máa ṣe nǹkan kan lẹ́yìn yẹn wọ́n máa tún wá sọ pé tí pátì tí ẹgbẹ́ bíi márùn-ún tán bá ní ẹ́jẹ̀ǹtì ní ibi tá a ti ń dìbò ọ̀hún á wá sanwó ẹ́jẹ̀ǹtì tiwọn wọ́n á tún wá ṣètò owó fún ẹ́jẹ̀ǹtì pátì mẹ́rẹ̀ẹ̀rin tó kù so that tó bá jẹ́ pé èèyàn five hundred ni wọ́n fún wọn ní pépà tán lè fi dìbò téèyàn two hundred bá dìbò á kù three hundred nílẹ̀ so nǹkan tó máa ṣe three hundred yẹn tó bá ti fọ́n wọn ẹgbẹ́ tó kù yẹn wọ́n bá ti fún wọn lówó wọ́n wá fọwọ́ tẹ̀ka yẹn sí àwọn kan tó ń pè ní pé ṣé ẹ lówó láti ṣe election ìwà burúkú ló ń jẹ́ ká máa fowó ṣe election kò ń ṣèwà rere good party ẹgbẹ́ rere ni o àwa ṣe gbogbo nǹkan ìdọ̀tí tó ń ṣe yẹn nísìnyí irú election tá à ń ṣe eléyìí ò ń ṣe election àwọn òṣèlú election àwọn aráàlú la fẹ́ ṣe ń sìn nítorí tó bá ti débẹ̀ tó bá ti fi àtàǹpàkò ṣàlélẹ̀ tó bá ti fi sí tó bá tó máa gbé fọ́tò ẹ̀ jáde ó máa gbé gbogbo information ẹ̀ jáde gbogbo pé wọ́n fún wọn ní ìwé ìdìbò five hundred èèyàn hundred ló wá four hundred tó kọ ẹ jẹ́ ká tẹ̀ ìyẹn ò ṣeé ṣe mọ́ nítorí tẹ́ bá ti ṣe àtàǹpàkò yẹn wọ́n ti rí lábùjá bó jẹ́ èèyàn hundred ni wọ́n rí lábùjá kan tó bẹ̀rẹ̀ ìbò tí machine ti send sábùjá tán bá ti dìbò ìbò yẹn gbọ́dọ̀ ju hundred yẹn lọ tòkí lára ní ìdòwò yẹn fún a ní ìdí ẹ̀ so a ti study gbogbo ẹ̀ owó ta kàn ní owó tó jẹ́ pé lọ́jọ́ ìdìbò àwọn èèyàn tó jẹ́ jẹ́ ìdìta wa a máa fún wọn lówó gúgúrú àtẹ̀pà wọ́n lè fi jẹun òtò pure water ó tán àmọ́ ìtọ́jú téèyàn fi ní ní ìdí owó lọ́jọ́ ìbò àti ní òṣèlú òun ni pé tó bá ní nǹkan tó ń tà ò ní ìdá ti fowó tó ra nǹkan tó ń tà ò dẹ̀ ní ìdá ti fọ́n èèyàn lówó kan tó lè ra nǹkan tó ń tà táì pé inú ẹ mọ́ torí taráàlú ló ṣe jáde ò dẹ̀ fẹ́ ṣe nǹkan tó máa jẹ́ káyé wọn dáa kí ló ń fún wọn lówó fún èmi o èmi fún ẹnì kọ̀ọ̀kan lówó torí mi tiẹ̀ lówó tí mo lè fún yàn ní àmọ́ nǹkan kan ṣe pàtàkì àwọn èèyàn tó wá ń bá mi pé kí n fún wọn lówó wọ́n lówó owó wọn dẹ̀ wá ibi tó wà àmọ́ wọn mọ̀ pọ́ wọn ló lówó yẹn problem tó wà lẹ́nu ẹ̀ o problem pé kéèyàn lówó kó yẹn dẹ̀ wà ká dẹ̀ rí báyìí kó má dẹ̀ mọ̀ pé lòun so tówó yẹn bá jẹ́ bíi one thousand wọ́n á mú hundred naira nú ẹ̀ wọ́n á wá fún inú ẹ̀ wá dùn pé àwọn ah, ti fún mi lówó owó ẹ̀ náà fún ẹ̀ owó àbò náà fi ń ṣàbò lálejò ìwà burúkú ni so àwọn aráàlú lówó kọ́ má béèrè kọ́ má tẹ̀ béèrè torí kò ní fún wọn ṣòro owó wọn tó wà gbogbo tó wà níjọba aráàlú ni o àti etí Tinubu ná àti etí Sanwó-Olú ná àti etí gbogbo wọn ná owó aráàlú ni èyí tí wọn fi ń jayé ayé àjẹyíra owó aráàlú ni so táwọn aráàlú bá lówó problem wọn kì í ṣòwò mọ́ problem wọn ni pé owó tó jẹ́ tiwọn yẹn wọn jẹ́ kó dọ́dọ̀ wọn ìyẹn lèmi fẹ́ lọ ṣe tó bá dìbò fún mi àkówó wọn yẹn máa fún wọn wọn fi ṣe nǹkan tó fẹ́ ṣe fẹ́ ṣòwò àfẹ́ ṣe ilé àfẹ́ ṣe ilé ṣe àwọn lólówó kò kàn mí o iṣẹ́ tèmi ni pé kí n lọ síbẹ̀ kí n gbà lọ́wọ́ kan tó ń ko wọ́n fi lọ sí amẹ́ríkà tó ń lọ jayé èmi ò ní amẹ́ríkà lọ ní ìlàyé kankan ti fẹ́ jẹ mọ́ àgbà ti dé èèyàn dẹ̀ máa manage ara mi so bó ṣe wà ni àwọn aráàlú lówó owó yẹn wọn ò rí àǹfààní ẹ̀ àwa máa bá wọn gbowó yẹn lọ́wọ́ wọn tó ń ná ní yàrá yòlò tó ń ṣe làwòlàwò a máa fún wọn padà so àwa ò ní ìdòwó láti ṣe yẹn tábà ti ń fọwọ́n yẹn lówó láti ṣe yẹn dẹ́n kí la wá fẹ́ ṣe ìjọ̀wọ́n tó wà ń bẹ̀ fún nǹkan táwọn yẹn náà ṣe la tún ṣe yẹn náà so. Uh, uh, uh àti ẹ̀mọ́ bọ́n ṣe ń ṣe ni <laughs> àmọ́ bọ́n ṣe ń ṣe tí wọn aráàlú bá mọ̀ ẹ́ pé inú kan àti òótọ́ là ń bá wọn ṣe báyìí kan dìbò fún wọn tó bá ṣe pé àwa tó ń dìbò fún yẹn ipa máa ṣe dáadáa sí wọn àbí a máa dà wọn ọlọ́run á dá wa lẹ́jọ́ ẹ̀ tó kọ́ má tiẹ̀ wọ́rì pé àlówó ẹgbẹ́ wa ṣẹ̀ṣẹ̀ dé ni o ní ọjà mọ́ kankan ẹgbẹ́ tó ṣẹ̀dẹ̀ kọ́ ló mátà ẹgbẹ́ tó máa ṣe dáadáa ló mátà ìyà yìí dẹ̀ pọ̀ ìnira yìí dẹ̀ pọ̀ ó ti dé góńgó báyìí ẹ àwọn APC ló lówó àwọn PDP ló lówó àwọn ló jí gbogbo owó yín wọn ní ten kọ́bọ̀ kò sẹ́ni tó lówó gbogbo Nàìjíríà yìí gbogbo aráàlú nọ́nàkùnà káwọn aráàlú wọn sọ pé pátì lówó pátì lókìkí o kò sí pátì kankan tó lókìkí pátì tó bá ti lókìkí ó ń ba yé ń jẹ ni torí owó tó yẹ kó fi táyé yìí ṣe náà fi lókìkí tó ń fi ń bùgà wọ́n fi ń jayé wọ́n fi ń ṣe làwùlàwù so that's why àwa ò sọ̀rọ̀ owó ọ̀rọ̀ aráàlú la fẹ́ sọ bí kọ́lá ti mọ̀ pé lọ́tẹ̀ yìí ìbò aráàlú yẹn tó bá ti ó máa jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tẹ̀ kò ní jáde àwọn èèyàn á lọ lẹ́yìn wọ́n á lọ yíbò yẹn wọ́n máa yíbò bọ̀ lọ́tẹ̀ ìbò ṣe yí láti jẹ́ kọ́ àwọn èèyàn wa mọ̀ jẹ́ kí n dẹ̀ ṣàlàyé bí èṣe ṣe yí fún ẹ ṣẹ́rí láyé àtijọ́ tá a bá ti dìbò ní polling unit àwa kọ result yẹn gbogbo agent á sign tó bá ti sign wọ́n á wá gbé lọ àwọn aráàlú á lọ lé wọ́n ti dìbò tán wọ́n ti kà tán wọ́n ti declare result wọ́n á wá gbé bò yẹn wọ́n á gbé lọ sí ward collation center láti ibi ìdìbò dé World collation center wọ́n ti change wọn tó máa change mi tó máa ṣe tán ní wọ́n collation center wọ́n á tún wá gbé result yẹn lọ wọ́n á gbé lọ sí local government collation center láti ward to local government wọ́n ti change gbogbo ìtàn máa change bẹ́ẹ̀ wọ́n á tún wá gbé láti local government collation center wọ́n á tún wá gbé lọ sí state collation center níbí báyìí níbi sábó ẹlẹ́kẹ̀ẹ́ tún máa change yẹn kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ìbùtẹ́dì èsì ẹ̀kọ́ ló máa jáde bọ́ lọ́tẹ̀ INEC ó ti sọ pé a gbé ìbò kankan láti ibì kan lọ síbì kankan mọ́ ibi tá ti dì í lamaka tọ́wọ́n jẹ́ nípa ti sign wọ́n á ya fọ́tò resort yẹn báyìí wọ́n á sẹ́ndẹ̀ sábùjá lẹ́sẹ̀kẹsẹ̀ so gbogbo òbò tọ́wọ́n yẹn wá bá dì lọ́tẹ̀ yìí ó máa jáde ìyẹn ní pé ẹnìkan lówó ẹnìkan lówó kò ní jámọ́ kankan nínú ẹlẹ́yìn tá a fẹ́ ṣe àjọmọ́ máa sọ fọ́ọ̀yàn wa ẹ̀ làjúlẹ̀ tó bá ti dìbò tán ẹ̀ dúró síbẹ̀ ẹ̀ má lọlé tán bá ti fẹ́ ṣe ẹ̀ jẹ́ kó ṣojú yín tó bá ti lọ sábùjá ẹ̀ má lọlé torí ó máa ṣù ó ti lọ sábùjá so election eléyìí kò ní ìdówó ẹni tó bá fẹ́ fowó ẹ̀ ta tẹ́tẹ́ tó fẹ́ fi jìfà ó wá òkè kó lọ waste ẹ̀ wá wá ò ní ṣe yẹn àwa ti mọ nǹkan tó ń lọ. boot party tẹ́lẹ̀ mọ́ ń sìn wọ́n máa fi di oṣù kan sóṣù méjì boot party máa gbòòrò gan tó yẹ pé àwọn pátì gan tó wà lórí àléfà ń sìn ẹ̀rù máa bà wọ́n ẹ mọ ìdí ẹ̀ nítorí boot party òun ni Afẹ́nifẹ́re lẹ́kọ̀ọ́ ló mú ẹgbẹ́ tó máa ṣiṣẹ́ pẹ̀lú lẹ́kọ̀ọ́ pẹ̀lú òbí ní federal for president àmọ́ lẹ́kọ̀ọ́ bí báyìí èmi náà mú good party dẹ̀ náà mú so gbogbo nǹkan tá a bá ní a fẹ́ ṣe fáwọn èèyàn a máa ṣe adẹ̀ ń láti ṣe nítorí Afẹ́nifẹ́re tó mú wa wọ́n mọ̀ pé tá bá sọ bẹ́ẹ̀ àmọ́ ṣe bẹ́ẹ̀ Afẹ́nifẹ́re tó dẹ̀ mú wa kò ń ṣe ẹgbẹ́ rádaràda ẹgbẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni àwọn tó lórúkọ àwọn tó ṣòótọ́ àwọn tó fẹ́ràn mẹ̀kúrò tó tán bá ti mú wa bọ́n ṣe mú wa yín sìn ìtàn ìmúwa yìí bí ọ̀sẹ̀ kan tó kọjá tí mo ṣe ọ́fíìsì mi láǹtọ́nì mi bọ́n ṣe ti mú wa yín sìn ẹ́ àwa náà láti máa wùwà bí Awólọ́wọ̀ so that láàárọ̀ lọ́sàn-án lóru a máa fi máa ronú a ṣe máa ṣe dáadáa sọ́wọ́n mẹ̀kúnnù torí awo ṣe dáadáa sí mẹ̀kúnnù gbogbo àwọn tó dẹ̀ tẹ̀lé awo títí dì sí wọ́n ṣe dáadáa o àwa náà la máa tún gbà lọ́ wọn tí wọ́n bá ti lọ jẹ́ ìpè ọlọ́run a máa tún kọ́ntínù tó dà kó bá di ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ọdún gbogbo nǹkan táwọn lọ́ọ̀kọ́ sílẹ̀ yẹn ṣiṣẹ́. ẹ jẹ́ sọ tọrọ fún yín ipe APC ó lẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn irọ́ òtún bá ń tẹ̀lé irọ́ ńláńlá màá dẹ̀ ṣàlàyé ẹ̀ fún yín ṣe rí ọ̀rọ̀ òṣèlú ṣe rí ẹgbẹ́ APC kò ń ṣe ẹgbẹ́ tó fẹsẹ̀ rànlẹ̀ nípa ti pé ká ká ká ká mú ẹ ká di ká díje election ká wá gbégbá orókè. Okay wọ́n gbégbá orókè o wọ́n win ni o àmọ́ nínú òṣèlú oríṣi méjì ló pín sí oríṣi kan ṣé àwọn aráàlú ń fẹ́ wa ṣé wọ́n wà lẹ́yìn wa ṣé wọ́n máa dìbò fún wa ṣé inú wọn dùn sí nǹkan tá à ń ṣe tán máa fi dìbò fún wa láìlákọ̀ọ́kọ́ tó bá tún lórí ọdún mẹ́rin kan tún dìbò kan tún dìbò ìyẹn kan ṣe rí náà pè ní democracy yẹn ló sọ pé òyìnbó ń pè ní social contract wípé tá a bá ti dìbò fún ẹ a ti fún yín níbò ẹ̀yin ẹ fún wa ní nǹkan mèremère kò ń ṣe kò ń ṣe owó hospital tó dáa ọmọ lè lọ sílé ẹ̀kọ́ tí ó tí ò ní san owó tó máa tó máa pààyàn lára so ìdá kan nìyẹn àwọn èèyàn ń fẹ́ kó fẹsẹ̀ nílẹ̀ ó dẹ̀ máa ń gbégbá orókè ní election ìyẹn òun díje ó dẹ̀ ń gbégbá orókè nítorí àwọn èèyàn fẹ́ràn ènìyàn but ṣùgbọ́n tó bá ti yá tóun èèyàn bá lọ́wọ́n ò fẹ́ràn ẹ̀ mọ́ bóyá torí ìwà burúkú lòun wù àbí gbogbo owó tó yẹ kó fi ṣe dáadáa sí wọn ìwọ ló ń kó jẹ pẹ̀lú àwọn ẹbí ẹ pẹ̀lú àwọn ará ẹ pẹ̀lú àwọn members ẹ òun èèyàn wá lọ́wọ́n ò ṣe mọ́ bọ́n torí pé àwọn èèyàn ti lọ́wọ́n ò ṣe mọ́ ìdàkejì ló máa lọ ṣe ìdàkejì yẹn la sọ pé àti ẹ̀fẹ́ àwọn èèyàn yìí mọ́ torí wọn ní ṣe tiwa àmọ́ dandan dandan àwọn aláṣẹ máa gbàjọba so àwa lọ wá ẹgbẹ́ tó máa bá wa dù tó lè gbàjọba yẹn lọ́wọ́ wa táwọn èèyàn lè lọ dìbò fún láti yọ wá àwa lọ wá bá ṣe máa wọnú ẹgbẹ́ yẹn bá ṣe máa fi owó bá fi máa dàrú so that a bá máa ṣe election àwa náà la ṣe máa win àbá léèyàn bíntín tó dìbò fún wa ìbò wa yẹn náà náà ṣe máa fi sọ pé àwa la níjọba ètò apc ń ṣe nìyẹn o nínú gbogbo àwọn èèyàn tó rẹ́gísítà tán ní pvc lẹ́kọ̀ọ́ yìí wọ́n fẹ́ tó six million apc orí one million nú ẹ o ìbò tó gbé ọ̀gá mi ti tẹ́lẹ̀ akínwùmí àǹbọ̀dé eight hundred thousand ní o ìgbò tó gbé ìgbò ta fún buhari ní apc ń bíbà yìí lẹ́kọ̀ọ́ ní twenty fifteen seven hundred thousand ní o ìgbà tó di twenty nineteen ìbò tí wọ́n fún buhari five hundred and eighty thousand ìbò tán fún sanwóolu seven hundred and kìíní kan thousand so inú èèyàn bíi six million tẹ́pìsì ò bá lè tí ò bá lè díje kí àwọn èèyàn káwọn èèyàn tó tó one million tán dìbò fún APC tí ẹ̀yin dẹ́wà sọ fún mi pé APC ló wà nílẹ̀ ń lẹ́sẹ̀ ẹ̀rànlẹ̀ APC ẹsẹ̀ ẹ̀rànlẹ̀ kò tí ì sí pátì tó jẹ́ pátì tí ó lójú kòkòrò tó máa sọ pé ah kò sí bó ṣe lè rí àwọn onígbàbọ̀dẹ̀ election yìí àwọn èèyàn máa dìbò ah APC á lulẹ̀ o tí pátì tó bá ń bá wọn tó bá gbàbọ̀dẹ̀ APC á lulẹ̀ APC dẹ̀ mọ̀ ìyẹn náà ṣe ń tojú bọ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ tó máa mọ̀ kó lè gbà lọ́wọ́ wọn máa tojú bọ̀ wọn máa fẹ́ lọ fowó dàrú wọn máa fẹ́ lè lówó in fact tá a bá ṣọ́ra gan ẹni tó máa díje inú ẹgbẹ́ yẹn fún gọ́vnà wọn lè jẹ́ pé wọn ló máa lọ mú wá ṣe tán fowó wá ṣe nìyẹn so wọn bá níbo èèyàn márùn péré wọn á sì wí ní gọ́ọ̀mẹ̀ntì yẹn ni good party fi jáde pé tá a bá ti gbàbọ̀dé tá a ti gbowó tá a ti gbòbí tá a ti gbalé tá a ti gba ipò ó máa le fọ́n APC ẹ mọ̀ pé èèyàn máa lọ ń díje lẹ́lẹ́sàn ni ètò APC ń ṣe tí wọ́n fi ń gbàjọba kò sí díje torí ẹ tó máa bá wọn díje yẹn wọ́n ti mú sápò tó bá àlàyé fẹ́ sọ ìyẹn làwọn agbójúlé wípé látìgbà tá a ti ń ṣe election tẹ́lẹ̀ APC a máa mọ̀ bóyá wọ́n fẹsẹ̀ múlẹ̀ àbí wọ́n fẹsẹ̀ múlẹ̀ ẹnu kọ́lé yẹn fi fẹsẹ̀ múlẹ̀ ìbò tó lè ìbò tó lè gbé wọlé ló máa fi fẹsẹ̀ múlẹ̀ APC ò níbò wọn ṣèbò one million rí àfìgbà tí ọ̀gbẹ́ni Fáṣọlá former governor wa tó fẹ́ lọ fún eh, ipò ẹlẹ́kejì second term ìgbà ẹnìkan ní APC ní one point five million votes láti 1999 táwọn Tinubu ti ń ṣe lè ní wọn tí ì ní one point one million vote rè nísìnyí a ti ṣe PVC o àwọn èèyàn tí ò dìbò tẹ́lẹ̀ tán ti pé ọmọ ọdún méjìdínlógún àwọn náà ti rẹ́gísítà PVC gbogbo PVC ta nílé kò ń sìn ó ti tó seven million apc kẹrí láti 1999 wọn ti ní one million rí àfìgbà tí ọ̀gbẹ́ni fáṣọlá ní one point five ní 2011 so seven million ẹgbẹ́ tí o ti deliver one million rí ẹ̀dẹ̀ sọ pé ìyẹn wà nílẹ̀ ó fẹsẹ̀ rọlẹ̀ <laughs> àfàìmọ̀ màlúù lẹ̀ ní 2023 yìí o <laughs> torí tí gbogbo pátì bá gbàbọ̀dé àwa ò ní gbàbọ̀dé o àádẹ́ máa jẹ́ kàn yín mọ̀ ìgbọ́n tàn yín jẹ yín o wọ́n tàn yín ni pé APC ló control tó lè APC ò control tó lè kankan jẹ́ ká lajú wálẹ̀ ká lé wọn lọ ká fìjọba tó lè ṣiṣẹ́ fún mẹ̀kúnnù síbẹ̀ Ambode gbìyànjú gómìnà Fáṣọlá gbìyànjú àmọ́ tìbú ti bá wọlé àti ibi tí Fáṣọlá ṣe dé àti ibi tí Ambode ṣe dé ṣe la tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n máa máa advice wọn. ìyẹn ni fífi ìjọba lẹ̀ o àìmá àgbáláyè yẹn ló jẹ́ kí n fìjọba lẹ̀ nǹkan tán ṣe jẹ́ kó ṣe àwọn náà ò sọ pé kò ṣe dáadáa sára lù o ẹ̀rí méjì ló ṣe lù o àwọn ẹgbẹ́ APC sọ pé ó ṣe dáadáa sára lù o kò ṣe dáadáa sáwọn ìtumọ̀ yẹn ó wúwo lẹ́nu tèmi àmọ́ táráàlú bá jẹ́ páráàlú ló ní gbogbo owó àwọn ọ̀dẹ̀ ló pọ̀ àwọn èèyàn tó wà ní APC wọn ò tó ká sọ pé gbogbo ìlú yìí ìdá mẹ́wàá àwọn èèyàn tó wà ní APC wọn ò tó ìdá kan tó tó bá ti ṣe sí ìdá márùn-ún àbọ̀ <laughs> tí ìdá kan lè sọ pé nítorí pé ò ṣe sí mi ìdá márùn-ún àbọ̀ yẹn ò lè ṣe mọ́ ẹ máa máa lọlé ìyẹn ọ̀sẹ̀ ẹgbẹ́ tó dáa kò ń ṣèmi ló sọ ọ́ aṣíwájú fúnra rẹ̀ ló sọ ó ní is a good administrator he perform excellently well but he is not a good party man èmi ò fẹ́ ṣe good party man o wọ́n bá sọ pé mi ò ṣe good party man ìṣe nínú mi tún máa ma dùn mí nítorí party man òṣèlú náà pè bẹ́ẹ̀ òṣèlú ò wá ṣòṣèlú láti help aráàlú ní nàìjíríà amẹ́ríkà lòṣèlú ti lọ́ ṣòṣèlú láti help aráàlú àti ní London òṣèlú tó ń ṣèṣèlú Nàìjíríà yìí tààrẹ ló ń dù wọn ò dẹ wọn ò bó mọ́lẹ̀ wọn máa ń sọ fún mi lẹ́pẹ̀ẹ́ pé nítorí nǹkan tá a máa jẹ àti nítorí nǹkan tá a máa jẹ la ṣe ń ṣòṣèlú ọ̀rọ̀ burúkú nìyẹn torí aráàlú la ṣe ń ṣòṣèlú kò ń ṣe nǹkan tá a máa jẹ àti nǹkan tá a fẹ́ jẹ nítorí ìwọ tó o bá ní nǹkan tó máa jẹ má lọ sóṣèlú wọ́n tó bá dẹ̀ mọ̀ pé nǹkan tó fẹ́ jẹ́ yẹn ló ṣe pàtàkì sí ẹ ò ní ìdá ti lọ sóṣèlú torí ẹni tó lọ sóṣèlú ó ń jẹyàn gbogbo àwọn èèyàn tó lówó gbogbo nàìjíríà yìí àfi bíi méjì mẹ́ta nù wọn tábà ka èèyàn ogún tó lówó ju nàìjíríà tábà máa lóṣèlú tó máa ń bẹ ó lè má jọ ẹ̀kan àfi méjì lọ èèyàn ń lọ sóṣèlú láti lọ tó Dangote ló lówó ju gbogbo áfíríkà òṣòṣèlú rí láyé ẹ̀ ọ̀tẹ̀dọ́lá ló lówó jù kò ṣòṣèlú Michael Adenuga kò ṣòṣèlú ìlú mélòó gbogbo tó bá fẹ́ ṣòṣèlú òṣèlú tó máa ṣe òṣèlú irú ètí àwọn Mandela ṣe òṣèlú àwọn Awólọ́wọ̀ àwọn Sàdánà Sokoto òṣèlú pé tàbá ti jí làárọ̀ báràlú ṣe máa wọ́n ṣe máa ṣe dáadáa la máa máa rò àwọn òṣèlú tán gbé wá sí i <laughs> wọ́n ti bàlú ìgbà tó jẹ́ pé òṣèlú sọ pé nǹkan tá a máa jẹ àti nǹkan tá a máa jẹ la ṣe ń lọ ṣòṣèlú tí nǹkan tó lè jẹ yẹn bá wà ńlẹ̀ ṣe bí yẹn kó fi ṣiṣẹ́ fáráàlú ló wáyé pé yẹn gangan ni wọ́n fẹ́ lọ kó torí nǹkan tó máa jẹ ẹ̀ kí ló wá lọ sóṣèlú fún èmi ò fọkàn owó ìjọba rí o mo ṣe ọdún mẹ́ta àbọ̀ ìjọba ten kọ́bọ̀ ìjọba mi fọkàn tó bá sọ pé mo fọkàn owó mo wà ń nítorí pé tí n bá sọ fún àwọn èèyàn pé ẹ má béèrè owó lọ́wọ́ mi o ní ìfọkànwó ìjọba ọmọ ànílọ́ ló ń pa owó tó ti make owó tó ti jí kò fẹ́ kọ́ bá òun náà nù ẹ̀yìn tó ìwọ̀nba kékeré tí n bá ní láti inú ogún mi mo tún fún ọ so bó ṣe rí nìyẹn ṣe rí pé pé àlówó àlówó ìyẹn ìyẹn ń ṣọ̀rọ̀ so nǹkan tí mo sọ fún yín nìyẹn àwọn ará bí wọn fẹsẹ̀ múlẹ̀ mọ̀ wọ́n mọ bọ́n ṣe ń pariwo nínú irú tv station yín wọ́n mọ bọ́n ṣe ń pariwo nínú rédíò ipa àwa la lẹ́kọ́ àwa la là ń lẹ́kọ́ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa irọ́ ni o wọ́n sọ pé gbogbo ìbò èkó àwọn tó ní pvc lọ́wọ́ tó bá ní ìdá mẹ́ta nínú márùn ó ṣe dáadáa ìdá méjìlá nínú hundred lọ́wọ́n rí sọ̀tà bá sọ pé àti dá sí márùn-ún sìn wọn ti ẹ̀ nídàá kan wọn dẹ̀ pé control lè kó control lè kó bá wọ̀ ṣé bí wọn ṣe control lè bìkan lọ so ẹ má jẹ́ kán tàn ìjẹ gbogbo ẹ̀ bá ṣe ń ṣe election yìí la máa jẹ́ kàn yẹn wá mọ̀ a nídàá ti pariwo àgbà tí ò lómi nínú pariwo àmọ́ ọlá inú kan ọlá ẹgbẹ́ afẹ́ ṣe dáadáa lọ́nà ṣe máa fi wá síbẹ̀ torí pé torí alówó àbí torí alérò òtúnṣe ọ̀la ìpè àní fọ́ọ̀kùn aráàlú ọlọ́run dẹ̀ ń gbọ́ kò sí nǹkan tó máa chíǹjẹ so ìjẹ́ kàfé lọ́dọ̀ ọ̀gá mi nǹkan ló rọrùn but kò lòdì sí nǹkan tí mò ń ṣe ṣùgbọ́n tó bá jẹ́yàn tó dáa kò ní lòdì sí nǹkan tá à ṣe èèyàn tó dáa lẹ́gàá but àwọn èèyàn kan lè lòdì sí i ó máa jẹ́ ká mọ̀ pé wọ́n ń ṣèyàn tó dáa ni torí pé téèyàn kan bá jáde tó mú ẹgbẹ́ jáde tó kéré jọ tó ní gbogbo nǹkan tá a máa ṣe ní ẹgbẹ́ yìí hundred percent aráàlú owó àwọn aráàlú yìí àní fọwọ́ kan ten kọ̀bọ̀ àwọn èèyàn wa tí ò dẹ̀ níṣẹ́ a máa fún wọn lówó láti ṣe láti ṣe ni téèyàn bá jí láàárọ̀ tí ò bá ní nǹkan tó ń ṣe èèyàn yẹpẹrẹ nì kò ní lè dúró sílẹ̀ á <laughs> wá máa lọ síta ajílàárọ̀ á rìn ó lè lọ sádùúgbò karùn-ún á wá lọ wá àwọn èèyàn bíi tiẹ̀ tí wọ́n níṣẹ́ tó ń ṣe náà wọ́n á wá máa jọ jẹ̀wọ̀ wọ́n máa jọ ṣeré wọ́n máa ronú bọ́ọ̀ ṣe lè róúnjẹ jẹ tó bá ti wá dìrọ̀lẹ́ á padà lọlé màá sọ pé káàbọ̀ báwo níṣẹ́ kò lè sọ pé àmì níṣẹ́ ṣètò bá lò níṣẹ́ ọdún kan ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún ó máa di ìtìjú àmọ́ ìtìjú yẹn ìṣe ló sọ dé èèyàn yẹpẹrẹ torí kò lówó tí ó bá tiẹ̀ ríṣẹ́ wàá lówó láti wá nǹkan kan máa ṣe owó tó máa fi ṣe nǹkan kan yẹn ìyẹn làwa fẹ́ ṣe owó yẹn wá ń bẹ́ẹ̀ àwọn èèyàn ń gbé nì a máa gbà lọ́rùn àwọn èèyàn yóò sọ lọ́rùn a máa gbà lọ́rùn kò sí nǹkan tó máa ti díẹ̀ jáde táwọn èèyàn wá bá ti dúró pé tó ń bá bí yín re kẹ́lé yóò ní ṣe kẹ́lé tí yóò ní wọlé ibi tá a dúró sí ni ọ Ambode kọ́ ló rán mi o àmọ́ Ambode ló kọ́ mi níṣẹ́ mo dẹ̀ súnmọ́ Ambode tímọ́tímọ́ so bí o ṣe rán mi yẹn kò lòdì sí nǹkan tí mò ń ṣe torí èèyàn rere ni kò dẹ̀ sí èèyàn rere tó máa lòdì sí nǹkan tá à ń ṣe àfihàn tó fẹ́ bẹ́ àfàwọn èèyàn tó bá fẹ́ bayé àwọn èèyàn jẹ́. ṣẹ́rí kò sẹ́ńtẹ́rù ní bà tó bá ti jẹ́ ẹlẹ́ran ara tó lè pé ẹ̀jẹ̀ ló wà nínú ara ẹ̀ ó dàbí tí ó dàbí tí sójà tó bá ń lọ sógun ẹ̀rù máa bà á ẹlẹ́ran ara ni àmọ́ yẹn bá bà ẹ̀ wàá ṣọkùnrin torí tó bá ní kó wo ẹ̀rù tó ń bà ẹ́ ò ní ṣe nǹkan tó fẹ́ ṣe wàá ṣọkùnrin wàá bára ẹ sọ̀rọ̀ lọ́kàn ààrẹ wàá dẹ̀ fi ara ẹ lọ́lọ́run lọ́wọ́ wàá dẹ̀ wá àbòbò tó lè fi dáàbòbò ara ẹ ṣé àwọn tẹ̀lé pé ó lágbára yẹn wọ́n lè ṣe jàǹbá fún yàn kò sẹ́ni tó lágbára láyé ọlọ́run nìkan ló lágbára o Eh, lọ lágbára wálé olúwo yìí kò lè débẹ̀ máa pa tèmi ẹ̀ tó bá jí láàárọ̀ ọjọ́ kejì lọ́lọ́run bá mú ẹ̀mí ẹ̀ kọ́ ẹ má yẹ ká tán ara jẹ wọ́n fún dẹ́rù bàyà mi lọ́dọ̀ tèmi ẹ̀ ó níbi tá a máa sọ̀rọ̀ dé àwọn alágbára tí wọ́n rí jẹ́ nínú màdàrú tó wà nílẹ̀ àwọn yẹn máa wá dìde pé ọ̀gbẹ́ni yóò gbọ́dọ̀ débẹ̀ amọ̀gbà tí yẹn máa ṣẹlẹ̀ a máa tú a máa tú make sure pé ààbò ta ní ó tún jí pépé jù bẹ́ẹ̀ lọ nítorí ó ṣe pàtàkì so lẹ́yìn ṣe máa answer ẹ̀ the first one yẹn nìyẹn ẹ̀rù ò lè má bàyàn àmọ́ ẹni tó bá ti gbẹ́kẹ̀ lọ lọ́hùn tó ṣe inú kan tó dẹ̀ sọ pé àwọn aráàlú ìlú òun fẹ́ torí ẹ̀ lọ torí bọ omi gbóná yìí táwọn aráàlú bá wọ́n bá ní lọ́kàn wọn pé òótọ́ lọ́gbẹ̀ ni ó dẹ̀ máa ṣe dáadáa sí wa. wọ́n á dúró tì lọ́wọ́ láti bá ti dúró gbogbo ọ̀tẹ̀ ló lágbára yìí wọ́n máa sá lọ tẹ̀ bá ti gbé lọ bá ti gbé kọ́ọ̀lù wọn nọ́mbà amẹ́ríkà nọ́mbà london lè máa rí wọn lè dúró dára lè ṣe ẹ̀yìn orí ensars ni alágbára náà dà alágbára ló kọ́ sá lọ lọ́jọ́ yẹn wọ́n tún máa sá lọ lálẹ́sọ̀n tó ń bọ̀ yìí tìkínní bá bẹ̀rẹ̀ àṣìṣe nìyẹn kò eléyìí ò ní ṣe jàgídíjàgan pé à ń bá nǹkan jẹ́ o a máa dìbò ní wọ́ọ́rọ́wọ́ àmọ́ ẹni tó bá sọ pé ìnira táwọn aráàlú wà nú ẹ̀ yìí nìkan kọ́ntínì ẹni ajẹ ajẹ yín ẹ̀ ṣù ẹ̀ torí nǹkan ti bàjẹ́ o ẹ̀yin lè máa ṣe lówó tẹ fi tẹ fi ń tan náà kiri àwọn èèyàn ò lè jẹun o àwọn èèyàn ò lè rán skul o àwọn èèyàn ò lè à mo mọ nǹkan tó ń lọ èkó yìí ni mò ń gbé wàá ṣómólú náà bí mi sí ṣómólú ni mo ti kọ́kọ́ lo ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó lè ṣiṣẹ́ mo ṣe wàhálà tí mo ṣàkitiyan tí mo yan agbẹ́ńkò yìí ní ìjọwọ́ ẹnìkan ti so ẹ jẹ́ padà sí question alákọ̀ọ́kọ́ yẹn ẹni bóyá wálé olúwo àbí ẹgbẹ́ wa ní bá dìgbà kan máa lájọwọ́ ẹ̀ lẹ̀ <laughs> jẹ́ kí n sọ kankan fún yín tó bá ṣe pé mo lè jọwọ́ ẹ̀ lẹ̀ hmm? bẹ́ẹ̀ màá ti jọ̀wọ́ ẹ̀ lẹ́tìpẹ́ kí ni mo fa wàhálà fún ní ẹ̀sọ́ fún ẹ tí n bá sọ fún APC pé ẹ mo fẹ́ padà sọ́dọ̀ yín wọ́n máa gbó fún mi inú wọn máa dùn mí wọ́n máa pe rálì fún mi kí n pé káàbọ̀ ṣe dáadáa ló dé àmọ́ ẹni tó bá ti pinnu lọ́kàn wípé ibi tàbí bá dé mi o mo ti ṣe APC o ẹ máa ẹ má rò pé mo sọ pé APC pátì tí ò dá ni o àwọn èèyàn wà ní APC tí wọ́n fẹ́ káwọn aráàlú kan ní lọ síwájú APC yes wọ́n ní problem títí wọn gbogbo pátì ló ní problem títí mo wà ní APC fún ìgbà pípẹ́ ìgbà tí mo ṣiṣẹ́ lọ́ńdà gọ̀ọ̀nà àbòdì tó ṣe dáadáa tí mo rí nǹkan tó ṣe tán dẹ̀ sọ pé ẹni tó ṣe dáadáa yìí nítorí kò kówó fún wa àní jẹ́ kó padà ìyẹn ni fi kúrò ìjọba o ìgbà tí mo wá padà lọ sí APC pé kí n lọ tún di gọ́vnà lọ́ndà APC ó ní kí mo lọ pẹ̀lú wọn láti máa bá wọn jẹ gúdújẹrá o mo lọ jà ń bẹ̀ ni o wọn jẹ́ kí n ṣe primary ìyẹn ni fi lọ sí Labour party so party tó ń díje láti ṣe gómìnà Èkó yìí pátì mẹ́rìndínlógún ni ló gbé èèyàn jáde tí gbogbo pátì bá gbàbọ̀dé bí pátì ò ní gbàbọ̀dé láéláé àákàkà kú ìgbé ká gbàbọ̀dé lọ ọ̀ka máa lọ lẹ́gbà ṣe mú àní ṣe kò ṣeé ṣe lọ́wọ́n tí ẹ̀ ní jẹ́ ká rí so àwa ní ọkàn wípé a máa a máa a máa gbégbá orókè lẹ́lẹ́sàn kò ṣe gbogbo ìgbà tí èèyàn bá lágbára ló ń gbégbá orókè ìgbà tọ́lọ́run bá sọ pé ọ̀gbẹ́ni yìí mo ti rí inú ẹ̀ máa ṣe dáadáa adẹ̀sọ alágbára àsọdọ̀lẹ̀ adẹ̀mọ́lẹ̀ agbógo fún nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọdún tó ń bọ̀ nìyẹn o ẹ máa wo inú lọ́lọ́run wò inú wa mọ́ ọ sọ́run aráàlú èyí fọ́kàn kọ́bọ̀kan ní owó wọn ọlọ́run mo tẹ̀lé jẹ́ kó ṣẹlẹ̀ tó ẹ má bẹ̀rù ẹnìkan lágbára ẹnìkan lágbára ẹ gbàgbé ẹ ọlọ́run ló lágbára. ìgbàdúrà ti hàn ara ẹ̀ kò lélẹ̀. ṣe rí wípé ta la fẹ́ ta la fẹ́ support fún ipò ààrẹ ta bá ta bá gbé manifesto wá sáfẹ́fẹ́ ní ọjọ́ Wednesday tó ń bọ̀ a máa announce ẹ mọ̀ pé ẹgbẹ́ ni ẹgbẹ́ láti jókòó láti sọ pé báyìí ni mi ì fẹ́ sáré kọjá ẹgbẹ́ mi ṣe jẹ́ ká fi yẹn lẹ̀ mọ́ mo lè sọ nǹkan kan fún yín àní ṣiṣẹ́ fún Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àní ṣiṣẹ́ fún wọn ìyàn mí pé wọn lè di eh, ààrẹ o Ọlọ́run ló mọ ẹni tó ń dààrẹ o àwọn sá lè dìbò àwọn Ìgbò lè dìbò àwa ẹgbẹ́ wa kékeré yìí o àwa àní ṣiṣẹ́ fún Aṣíwájú o but a máa ṣiṣẹ́ fẹ́nìkan tó bá di next week Wednesday. iṣẹ́ ti fẹ́ràn fún àwọn ẹ̀kọ́ lórí wípé àwọn ará èkó wọ́n kú oríire nítorí ìdíje ìbò tá a fẹ́ ṣe lọ́tẹ̀ yìí ó yàtọ̀ sí gbogbo tá a ti ń ṣe láti ìgbà tá ti bẹ̀rẹ̀ 1999 ìdíje lè tó bá ti tẹ̀ka eh, ìka tó bá tẹ̀ òun ni rìsọ́ọ̀tì ẹ̀ máa jáde kò sẹ́ni tó máa lè yíbò yìí kò sẹ́ni tó máa lè ṣe jàgídíjàkan sọ wọ́n rẹ̀ kó kí wọ́n dúró ti both party nítorí ọlọ́run nítorí ìnira tí wọ́n ń rí àní torí pé both party ìyẹn ò wáwó kò wá nǹkan kan both party kàn fẹ́ ṣiṣẹ́ fún aráàlú iṣẹ́ tá a dẹ̀ máa ṣe àti kọ́ṣẹ́ yẹn ambode ti kọ́ wa níṣẹ́ àdẹ̀gbẹ́kọ̀ yẹn. Mábọ̀dé lè má wà pẹ̀lú wa. Mo gbogbo nǹkan tó yẹ ká mọ̀ ká fi ṣiṣẹ́. A ti mọ̀ àti free àti ṣe freedom. Afẹ́wá tún kò ṣe lè. Kí àwọn aráàlú kọ́ má jẹ́ kí wọ́n fi búrẹ́dì gígan kó wọn lómi ọbẹ̀. Wípé APC kan wà o, kò sẹ́ni tó lè gbàjọba lọ́wọ́ wọn o, irọ́ ni o. Bàbá ti dúró ṣinṣin a dúró lọ́kàn a máa gbà o bàbá dẹ̀ gbà a tún lè ṣe o sọ kọ́ àwọn ará èkó kí wọ́n dìbò fún both party nítorí both party òun la fẹ́nifẹ́re yàn pé àwọn ní confidence nínú ẹ̀ pé a ṣe dáadáa a ṣe òótọ́ á dẹ̀ á dẹ̀ á dẹ̀ máa gba ìlànà tí Awólọ́wọ̀ tó ti tò láti ayé àtijọ́ tó ta bá ń gba ìlànà Awólọ́wọ̀ lọ ta dẹ̀ tún rí nǹkan tí gọvnà Fáṣọlá ṣe ta tún fi nǹkan tá ń bọ̀ dé ṣe ta fi kún ta wá tún mú àìdí àti tiwa ta wá pa àwọn aráàlú náà mọ̀ pé a ṣiṣẹ́ tó àwáwò owó aráàlú a máa ṣe bí owó bank pé ta bá ti lọ bank wọ́n máa ti fún wa balance wa kò kí ń tàsé o bó ṣe yẹ kó wa aráàlú má tàsé nìyẹn àmọ́ èmi o tí n bá déjọba èmi ò ní ṣe ju ọdún mẹ́rin lọ ní ní ṣe ju ọdún mẹ́rin lọ nítorí ìjọba lẹ́nìkan bá ṣe a ṣe ibi tó lè ṣe dé ẹlòmíì àtú bọ́ síbẹ̀ àtú máa ṣe lọ láwa bá wọlé lágbára ọlọ́run táwọn èèyàn dìbò fún wa ẹgbẹ́ mi a máa ṣiṣẹ́ fún láti tún wọlé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì yẹn èmi kọ́ ló máa ṣe gọ́gùn ọdún mẹ́rin ni màá fi ṣiṣẹ́ fún aráàlú màá bẹ́ẹ̀ máa lọ lé mi mo dẹ̀ ti pinnu yẹn pẹ̀lú ọlọ́run kò dẹ̀ sí nǹkan tó lè jíjẹ kò sí ẹni tó bá dẹ̀ fẹ́ kí jíjẹ pé kí n lòjọ́ ọdún mẹ́rin yẹn lọ á ṣe nǹkan méjì lórí ká mi rí ẹ fẹ́ gbọ́ nǹkan méjì tó máa ṣe nǹkan méjì dání ẹ máa ṣe tó máa jẹ́ kí n lè jọ ọdún mẹ́rin lọ àwa bá mi lọ́fíìsì àmú ànábì Muhammed àmúwá màá rí báyìí ẹlẹ́kejì àlọ́mú Jésù Kristi àmúwá màá rí báyìí màá ṣe ń jẹ màá ṣe ọdún mẹ́jọ bọ̀ tí ó bá èmi gbọ́dọ̀ fún bó ṣe wà nìyẹn so ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. party www.bootparty.org.ng